ọjọ́ tí gbogbo èèyàn ń retí òun ni ó ti dé òní ní ọjọ́ kẹfà nínú oṣù kọkànlá ọdún 2021 tí wọ́n ń ṣe ètò ìdìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ Anambra mo wà ní ìlú Amesi ní ìjọba ìbílẹ̀ Agwata ní ìpínlẹ̀ Anambra ẹ̀rí lẹ́yìn mi àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dìbò ẹ̀ nítorí àwọn elétò ìdìbò wọn ti dé bó tiẹ̀ jẹ́ pé àwọn agbègbè kọ̀ọ̀kan wọn ò tí ì mọ rí ohun ìdìbò wọn ṣùgbọ́n ní amesi níbi tí a wà lọ́wọ́lọ́wọ́ ẹ̀rí àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní gbogbo àwọn ẹlẹ́ṣọ́ ààbò pátápátá ọ̀nà wọn àbí àti àwọn olùdìbò àti àwọn òṣìṣẹ́ àjọ INEC gbogbo wọn ni wọ́n wà níbí ìdìbò sì ti ń lọ ní ìrọwọ́rọsẹ̀ ní agbègbè amesi níjọba ìbílẹ̀ Aguata ẹ wọn bá wa ká lọ bí a ṣe mọ tẹ̀síwájú nínú àwọn ibi oríkò ìdìbò tó kù. Okay, um, um, I'm sure you can see. Everywhere is very, very quiet. And uh, I'm, I'm telling everyone to come out and vote. There is no problem. People are going their normal um, voting, going to their various um, places to go and vote. So uh, um, I think for now there is no problem. Uh, we have a very cool and lovely atmosphere. Uh, uh as you can see, we have security um, around trying to make sure that things are moving orderly. Okay, um, I feel that the, the whole environment is so serene, even beyond our expectation. So um, we really hope for a peaceful election. Things are really going on well. Uh, every, we have a very intense security situation, so, and we hope that everything will be peaceful and free and fair. Um, I think it's so early to go on that particular angle. Mm -hmm. But what I'm saying um, is, um, it's going to go smoothly because the Anambarians I know, they want to elect their governor. Uh, Anambarians are people I know as in, they are very hardworking. I'm sure they want to elect people that will come and change the state for the better of their children. So for now, there is no any sign of um, doubt on how it's going to go. But as time goes on, I think we have to update people if we find out that things are not going the way it's meant to go. Uh, you know, you know that one of our son here, we can see this is Amis, Amis community, and one of us is a serious contender of this election, which is in the name of uh, Mr. Val Ozibo. So our own hope is he's going to take the victory at the end of the day. So as uh, PDP, um, candidates. ètò ìdìbò ó sì ń lọ lọ́wọ́ amesi náà la wà ní ìjọba ìbílẹ̀ Agwata tẹ bá wo ẹ̀yìn mi ẹ́ rí wípé àwọn èèyàn ti jáde ní ọ̀pọ̀ yanturu láti rí i pé wọ́n ṣe ojúṣe wọn láti dìbò yẹn ẹni tó wù wọ́n sí ipò gómìnà ìpínlẹ̀ Anambra eléyìí tí ó ń lọ lọ́wọ́ ìṣòro kan àbí méjì tí wọ́n ní òun náà ni wípé ẹ̀rọ tí wọ́n fi ń yẹ̀ wọ́n wò bóyá wọ́n jẹ́ ọmọ agbègbè yìí láti dìbò ẹ̀rọ ó ń fún wọn ní àwọn ìṣòro díẹ̀díẹ̀ eléyìí tí ó ń gbà wọ́n ní àkókò púpọ̀ láti fi rí wípé wọ́n ṣe ètò ìdánimọ̀ àti kí ìdìbò kí ó lè lọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti ṣe rí gbogbo àwọn ibi tí a ti dé ètò ìdìbò ó ń lọ ní ìrọwọ́rọsẹ̀ kò sí wàhálà kankan Olúṣọlá Aliyu ló ń jábọ̀ ìròyìn fún Kaftan Television Yorùbá